so ànábì bọ́ asọ́lẹ̀ wọ́n fi wọ abdullahi bonu bayi bonu salul wọ́n fi wọ lọ́rùn ok ànábì sì lọ sí ibi jẹ̀nàṣà rẹ̀ wọ́n fẹ́ kírun sí láàbá yìí umaru ní kí ló ṣe ah ó kírun sí la ẹni tó ti mọ̀ pé yóò wọ̀ náà ẹni tó ti mọ̀ pé ọlọ́wọ́ ní foríjìn ah so nígbà tí tí ò ti rẹ́yìn rẹ̀ o ó yẹ kó o tó wá kí n sí la bọ́ọ̀ bá kí èmi ò ní kí o torí ìlé kí òun dànù ànẹ́bì ni nkì ngbà tí ọlọ́wọ̀n òwúlẹ̀ sọ fún mi pé kí n mọ́ kírun sí la nkì náà kódà ń tún bá tọrọ àforíjì umaru bá kàn dì ẹ̀yìn spọ́ọ̀tì yẹn náà ni wọ́n wà tí mèsì ti dé bá nàbí wípé istekfirilahum tọrọ àforíjì fún wọn aula testekfirilahum tàbí mọ́tọrọ ẹ̀ fún wọn intestekfirilahum sàbọ̀yìn náà mọ́rọ́ kódà tó o bá tọrọ àforíjì fún nígbà àádọ́rin sẹ́mítì fáláhùn yẹgi fíra lọ́hùn láhùn láíláí ọlọ́run ò ní foríjì wọ́n zálika bí annahum kafaru billahi wa rasulihi ìyẹn rí bẹ́ẹ̀ torí pé wọ́n sá ìgbàgbọ́ nínú àlọ́wù àti òjíṣẹ́ rẹ̀ wàlọ́hùn láhàyàdí àlìkọ́wò má sì ní í tọ́ ìjọ kò kí tọ́ sọ́nà. Ah, ẹ ó ní kí n tọrọ rẹ̀ tàbí kí n má tọrọ rẹ̀ ó fún mi ní option nìyẹn o kò wo bọ́ bá tọrọ rẹ̀ ní foríjì wọn wo Umaru jẹun jẹun gbìyànjú ẹ̀ wò bó tún ṣe fẹ́ bọ́ ọbẹ̀ báyìí aya mi tún sọ̀kalẹ̀ pé wala tusalli ala ahadi ma taa abada. wala takum ala qabrihi innahum kafaru billahi wa rasulihi wa matu wa hum fasikun. ọ gbọ́dọ̀ kírun sẹ́rin kẹ́ni lára nínú wọn láíláí tọ́lọ́lọ́wọ́ ò ní gbàsìpẹ̀ rẹ lórí wọn kódà kó ń bi sàárè ẹ̀ ní ìsìn ní ìsìn ọ gbọ́dọ̀ dó sàárè hùn torí pé dájúdájú wọ́n ṣàgbàgbọ́ nú ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ wọ́n sì kú síkú òbílẹ̀jẹ́ ẹ̀rí wa nìyẹn pé kátígórì yẹn mẹ́ta tọ́lọ́wọ́n ní foríjìn tí wọ́n bá kú sórí ẹ̀ṣẹ̀ wọn kátígórì nọ́mbà one ọ̀ṣẹ̀bọ kátígórì nọ́mbà two kèfèrí kátígórì nọ́mbà three mùnáfìkì àdínì sọyẹ sọ pé ẹ̀ṣẹ̀ kan ní ò láforíjìn ẹ̀ṣẹ̀ mẹ́ta ní ò láforíjìn tí ikú bá dé báyàn lórí rẹ̀ ẹ̀ṣẹ̀ mẹ́ta ni so ẹ já padà sórí olórí kóòsà yìí Mr. Gulam Ahmadu. Mirza Gulam Ahmadu ó tún parọ́ mọ́ lọ́hùn pé ọlọ́run tún sọ àyà kalẹ̀ fún òun pé nínú súra alistifta rẹ̀ fún ìjọ amadíyà rẹ̀ fún ẹ̀sìn amadíyà rẹ̀ ọlọ́run sọ pé

ibi tí Mirza Gulam Ahmadu jalejale ibi tó ti lọ jalè àyà yẹn nìyẹn ó jalè ẹ̀ lódìdí ni kọjá láàbọ̀ kò gbé àyà láàbọ̀ kò mú bẹ́ẹ̀ odidi ló gbé copy and paste ó lè copy and paste nìyẹn ọlọ́run ló sọ àyà kalẹ̀ fáànàbí wa Muhammad nínú súrọ́tù lè kọ́mọ̀rù Quran fifty four àyà forty four wípé. amúyẹ̀kúlúnà nahanu jẹ̀míhún muhuntasir tó ti rí báwọn ibi to ti lọ nu oge sa fun mirza gulam ahmed kọ́mọ kò bọ̀. Ah. Uh. ọ̀dà kí mo fún nǹkan kan níbi the next one yìí ẹ ń wo bóyá aha ẹ wo ibi tá a tún ká mọ́ra yẹn mirisa gulam amadu ọlọ́lọ́ ń sọ fún òun nínú súra rẹ̀ al-istifta wípé sayuzamu lè jámú wáyùwà lúnà dùbùr iná kàlẹ̀ yàwó mà làdẹ́yìnà màkínún àmínún. odidi àyà kan lọ́dọ̀ mirza gulam amadu nínú súra rẹ̀ al-istifta fún ìjọ rẹ̀ ìjọ amadiya fún ẹ̀sìn rẹ̀ ẹ̀sìn amadiya. ọlọ́lọ́ ń sọ fóun pé sayuhu zamu lijamu wayuwa luna dubur ìnàkàlẹ̀ yahoo maladayina màkínú ní àmín ó lọ jalè ohun tó pè láyà kan yìí ó jalè ẹ̀ from different sura nínú alukur'an. inákàlì yàwó mọ̀ládé iná màkínú ní àmínú ó jalè yẹn nínú suratu Yusuf Quran twelve verse fifty four níbi tálà ó ti sọ pé wàkọ́ọ̀lá lìmọ́líkù ìtú níbìyí ìtú níbìyí astakulisuhu lè náfsí astakulisuhu lè náfsí falama kalamahu kọ́ọ̀lá ìnakaliyahuma làdáyínà makínu ní amín ọba lọ jalè ìnakaliyahuma làdáyínà makínu ní amín ó jalè níbẹ̀ yẹn mirza gulam amadu ó wá lọ jalè sayuzamu lijamu wáyúwa lùnà dubur ó jalè ẹ̀ nínú suratul qamar. Quran fifty four aya forty five níbi tí Allah ti sọ pé sayuzamu lijamu wáyúwa lùnà dubur sayuzamu lijamu wayuwaluna dobur ibi tó ti lọ gbé so ìyẹn nìyẹn ó gbélé ìdíbà yìí nínú sọ́tù lìkọ́mọ́rù ọba ń sunu sọ́tù yusufu inaka inaka lìyọ́mù làdínà màkínú àmínú ọjọ́ méjèèjì papọ̀ mọ́ ara wọn ọba gbèsè nù súra al-istiftah rẹ̀. mirisa gulam amadu o ó tún jalè nǹkan mi o nínú alukurani ọlọ́lọ́run sọ àyàkálẹ̀ fún ọ nínú súra alistifta fún ìjọ rẹ ìjọ amadiya fún ẹ̀sìn rẹ ẹ̀sìn amadiya wípé subuhana lẹ́vi asirọ́ bẹ abudihi láìla subuhana lẹ́vi asirọ́ bẹ abudihi láìla ọ̀dàlẹ̀ ẹ̀ ni aya àkọ́kọ́ nìyẹn nínú suratul Isra Quran seventeen verse one ẹgbọ́n ntọ́lọ́ nsọ́ mbẹ́ Allah subhanahu wa ta'ala ó sọ pé subahana lẹ́dí asrọ̀ bi abdihi laylan minali masjidi le haram ilali masjidi le aqsa ilali masjidi le aqsa alẹ́dí barakna hawlahu linuriyahu min ayatina innahu huwa sami'ul basir mirza gulam amadu jalejale ni ọ ọwa lọ mú subhana lẹbi asirọbi abirila ṣé ìwọ náà rí ìrìn àjò òru lọ sí sánmà ni àbá àmọtúmọ subhana lẹbi asirọbi abirila mímọ́ ni fún olúwa ẹni tí ó mú ẹrú rẹ̀ ẹrúsìn rẹ̀ muhammad ọmọ abdullahi ó mú rìn ní òru ó mú lọ ṣé ìwọ náà gun sánmà lọ ni ṣé o gun sánmà lọ ni òpùrọ́. mínísà Gulam Ahmadu nínú tá a fi mọ̀ wípé òpùrọ́ ni ọ́ gbogbo ń tó ń sọ kọ́ ló ń sọ fún ọ yìí kì í ṣe Allah tó sọ àlùkò àyè kalẹ̀ tó sọ kalẹ̀ fún ọ. èṣù kan ní tí ń jẹ́ kọ́ di àníyà wọn kalẹ̀ fún ọ ọ ọ̀wá tún gbà ń tó ọlọ́lọ́run rẹ bá ọ sọ ni ọlọ́lọ́run sọ fún ọ nínú súrà rìsítà fún ìjọ amadíyà fún ẹ̀sìn amadíyà wípé sírúkà sírí sírúkà sírí àṣírí rẹ làṣírí èmi ọlọ́run sírúkà sírí àṣírí rẹ làṣírí mi ẹ wọ̀rọ̀ sọ́bàlàkà ìmù àṣírí Mirza Gulam làṣírí ọlọ́run sọ́wọ́n àtọ́lọ́run lẹ́gbẹ́ ni láṣírí tiẹ̀ fi wá gàṣírí ọlọ́run so ìsìn nígbà táṣírí rẹ wá túbá ìsáyé ṣé ẹ̀yin ìjọba ṣé ìwà sọ pé àṣírí ọlọ́run ló tú. torí pé àṣírí ọ̀gá yín làṣírí ọlọ́run àṣírí ọ̀gá yín ti wá tú báyìí ṣàṣírí ọlọ́run ti wá tú báyìí ni. Professor Saidi Tìmẹ́yìn fsc náà àá ẹ má wò mìíràn náà ẹ jẹ́ àjọ ṣe ibà àjọ ń ṣe ni àjọ ń ṣe ìjókòó yìí ni ẹ sọ̀rọ̀ sí rúkà sí rí mẹ́tàfọ̀ wo lẹ tún lò ń bẹ̀ yẹn ẹ̀yàn mẹ́tàfọ̀ ẹ ti ní mẹ́tàfọ̀ ní gbogbo ọ̀rọ̀ yín mẹ́tàfọ̀ wo ni irú eléyìí tún jẹ́ sírúkà sírí àṣírí rẹ làṣírí mi this is very simple language your secret is my secret sírúkà sírí àṣírí rẹ làṣírí mi ọlọ́lọ́run sọ báwọn fún òun kí làṣírí ọlọ́run now that we are now uncovering the secret of Mirza Ghulam Ahmad. Now that we are unveiling the secret of Mirza Ghulam Ahmad, can you now say that we are uncovering and unveiling the secret of God, Allah? Can you say it? Do you dare say that? What nonsense are you talking about? Seruka Siruri. Seruka Siruri. What do you mean? Ọ̀rọ̀ burúkú leléyìí. Ọ̀rọ̀ burúkú leléyìí. Ànábì wo lọ́lọ́run rán sílé ayé rí tó sọ̀rọ̀ gbólóyìn fún pé Seruka Siruri. Ẹ lọ jáwọ́ lápọ̀n tí ó yọ. Ìjọ Amadíyà, ẹ lọ gbómi lákanáà ẹ kólà kúò lára ẹ̀kọ́ ẹ̀kọ́ òkọ́là irọ́ ni gbogbo gbogbo ohun tá à ń sọ yìí irọ́ ni gbogbo ohun tá à ń sọ tá à ń kà jáde yìí láti inú ìwé yín la pè ní irọ́ Ahmadiyya the lies of Ahmadiyya the lies àwọn irọ́ àwọn irọ́ ni tó pọ̀ sírúkà sí rí is it not a lie sẹ́rọ́kọ́ nìyẹn ni àṣírí rẹ̀ làṣírí mi so ọlọ́run àti mizagbola mamadu wọn wá gẹ́sà wá ẹ lọ túbá o i'm telling you the fact ẹ lọ túbá o kílẹ̀ yín tó sú o tílẹ̀ bá súnmọ́ yín lọ́wọ́ tí ń ba yín nìyẹn o tọ̀gá yín ti bá a báyìí ọ̀rẹ́dí o. mirza gulam amadu ó tún ní nínú súra alistifta pé olúwa ẹlẹ́dàá ó tún bò ń sọ̀rọ̀ wípé ìní ìjà ìlúkalì náà sí ìmáàmá ìní ìjà ìlúkalì náà sí ìmáàmá. Ah! Mirza Gulam Amadu Amadu mudumudu ah irú ẹ̀ pọ̀ irú ẹ pọ̀ inú Quran ló ti lọ jí gbólóhùn yìí wo bí ó ti lọ jí wo bí ó ti lọ jí professor ẹ wo bí tọ́gà yín ti jí sura alibakora Quran two verse one two four ibi tó ti jí nìyẹn ibi tó ti jí nìyẹn àṣírí ẹ̀ ti tú ọlọ́run ní nínú suratul Baqara Quran two verse one two four Allah subhanahu wa ta'ala ó sọ pé wà ìrìbítàlà Ibrahim rabbuhu bikalimatin fàtàmàhùnà kọ́lá inni ja'iluka linnasi imama kola wa ya dhuriyati kọ́lá la yanalu ahadi zalimin. ọ̀gá yìí wàá bọ́ ọbẹ̀ ah, ọ̀gá o ọ̀gá o. gbogbo èèyàn di táì mọ́rùn adìẹ náà wàá sọ pé òun fẹ́ di táì mọ́rùn tí ó pé okun ọrùn kò ya adìẹ ni níbo ló wà tó ti para alẹ́ ìwọ ọ̀jẹ̀ ìmọ̀ọ́mù fáwọn èèyàn níbo ìwọ àdọ́lù àlùmùdílù àlìkàzábù àdàjálù àlìmọ̀lẹ́hùnù ìwọ ẹ bá tò sí Ibrahim tọ́lọ́wọ́ bá ń sọ nínú àyà yìí pé ìní ìjà ìlúkalì náà sì ìmáàmá babaláwa ni kìí ṣèwọ ìwọ òkùrọ̀ yìí ìwọ sọ yẹ pé àtẹnujẹ ló kó bọ àtẹnujẹ ìwọ náà sì sọ àti sọ nínú episode tó nínú àwọn episode tó tó síwájú pé àtẹnujẹ àtẹnujẹ òṣì àìríná àìrílò ló ba tiẹ̀ jẹ́ tó fi lọ gbé òbítíbitì irọ́ kalẹ̀ mọ́ àlọ́ ò sẹ́rù wọ wa ni wọ́n fi ase ìmáàmù fún gbogbo ayé irú wọ. ní òní ibi tí màá fi dúró ní ilé ìtàǹwò yìí tí Mirza Gulam Ahmadu tó tún lọ jí mú wá nínú Al-Qur'ani alákùnrin lé ó jí mú tán ó ti bọ̀ nù súra rẹ̀ súra al fún ìjọ rẹ, ìjọ amadiya fún ẹ̀sìn rẹ, ẹ̀sìn amadiya ó ní ọlọ́run sọ fún un pé àkáànà lìnàásì àjábá àkáànà lìnàásì Ajaba. ọlọ́run bó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ̀rọ lọ́pa ọlọ́run sọ̀rọ̀ bẹ́ẹ̀ ibi tó ti jìrè ọlọ́run jì nínú súrọ́tù ni Quran ten verse two bẹ́ẹ̀ ló ti jì ibẹ̀ ló ti jí àṣírí ẹ̀ ti tú ọlọ́run ọba adẹ́dà ó ní àkánàlì náà sì ájábá àní àwòháyìnà ìlà rọ̀jùlẹ̀ mẹ́nihùm àní àǹzẹ̀rì náà wàbáṣírì lẹ́dínà àmànù ànàláhùm kọ́dà màsídìkìnà ìndà rọ́bìhìm kọ́ọ̀lá lè káfìrúnà. inna hadha la sahirun mubin quran verse two nìyẹn ó wá bọ́ gulam amadu ó wá lọ yọ gbólóhùn bẹ̀rẹ̀ pé akánàlì náà sí si ajaba èèyàn ṣe ni tọ́lọ̀ ń ọkùnrin kan láàrin wọn ṣé ìwọ wà lọ́lọ́ wa ránṣẹ́ ìwọ àṣe mọ́ wàláyé ìwọ lórí kóòsàì tọ́lọ́wọ́ ràn ṣẹ́ ìwọ òpùrọ́ yìí ìwọ abẹ̀sìnjẹ́ yìí èèmọ̀ wo níbẹ̀ lára rẹ tá a ṣe èèmọ̀ wo níbẹ̀ lára rẹ tá a ṣe ẹ̀rú bírítéènì ẹ̀rú british government wọ́n ti wọ́n ti ránṣẹ́ ọmọ náà làrán sí náà wọ́n rán ọ ọmọ náà làrán sí náà ó sì jẹ́ṣẹ́ náà. àmọ́ àṣírí ẹ ti tú àṣírí rẹ ti tú ìjọ amadíyà ẹ̀sùn mọ́ mi báyìí torí mo fẹ́ su ọ̀rọ̀ ọ̀rọ̀ lónìí lọ́jọ́ mẹ́jọ wọ́n ní tí alápàtà tí ewúrẹ́ tó bá wu alápàtà yóò wò bí kó kú bá gùtàn wu alápàtà yóò wò bí kó kú alápatà òsì sì ní kú bọ́rọ̀ kò ní kú bọ́rọ̀ gbogbo èrò ọkàn yín ni pé kí n ti lọ à ẹ má wọrí àjọ parí ètò ni pẹ̀lú ògùn ọlọ́run mo sì sọ fún yín pé ikú mi kò kò túrun kankan àìmọye àwọn èèyàn ni mo ti sẹ́ndìwé sí tọ́jà wà fáà. ibi tá a bá bá dé àwọn tí bá tún ń bẹ láyé ọmọ bá lọ àṣírí yín ò bò ìtọ́ràn yín lọ́wọ́ ni pé ìtọ́ràn yín lọ́wọ́ ni pé kẹ̀tùbà.